الحمد لله الحمد لله الذي خلق ما قدر يفرق الليل والنهار يولد الليل في النهار ويولد النهار في الليل وهو الحج لا يموت أحمده سبحانه وتعالى وأشكره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن سيدنا وحبيب قلوبنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وكل من تبع سنته إلى يوم البعث أما بعد عباد الله يوصيكم ونفسي بتقوى الله عز وجل وفي وصية أولنا والآخرين ولقد وصينا الذين اوتوا الكتاب من قبلهم واياكم ان اتقوا الله وان تكفروا فان لله ما في السماوات وما في الارض وكان الله غنيا حميدا سوره النساء الايه 131 منذ الزمن منذ ثمان وخمسين سنه اين مسير بين الله أولم نعلمهم ما يتذكر لمن تذكر وجاءهم نظير فذروا وما للظالمين من نصير وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اتت عليه دون سنه فقد اعتر الله عز وجل اليه في الحكم رواه احمد منذ هذه أين النيجيريا ووفاؤها الظالمون هم معادلون أيطمئن يريدون ويتألمون هم أم الأمر بالعكس أربع أوبر رجاءهم أم شقوا عليهم واحتجبوا دون حاجاتهم والعالم نعم رضي الله عنه أنه دخل على عبيد ذلك السياسة وقال لا أبنيت إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن شر على الحكمة وإياك أن تكون منهم متفق عليه وعن عائشة رضي الله عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في بيت هذا اللهم من ولي من أمر فقد شيئا وشق عليه فاشق عليه ومن ولي من امر امتي شيئا ورفق به فرفق به رواه مسلم وعن ابي مريم الاسد رضي الله عنه عنه قال المعصيه رضي الله عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما ولاه الله شيئا من امور المسلمين فاحتجب دون عادتهم وقلتهم وفقرهم احتجب الله دون عادتهم وقلتهم بنفسه وفقه يوم القيامة وكان معصية رجلا على حوائج الماء، رواه أبو داود والترمذي عباد الله هذا يتمتع أبناء آل الدولة من ثرواتنا ضرب الفساد في باب ولباب بالليل والنهار بل خانوا وساووا الله ورسوله ويتفوتون في مال ذلك غير الحق وفي صحيح البخاري عن رسول الله صلى الله عليه وسلم قال إن الرجال يتقوسون في مال لا بغير حق ولهم النار ولهم النار يوم القيامة يا قول القوي الضعيف نظرا ما اعطته الشفاعة الدولي إلى تسعين دولة في 2000 سنة وجدت المسؤولية في ترتيب الأول من الفساد وفي السنة الثانية بين 61 بلدة وأمرت الجنسية ترتيب الثاني وليس فساد سياسي بأنواعه في آخر الدولة وفساد تعليمي في الجامعات والكليات والمؤسسات التعليمية وأما رجال التعليم في آخر الدولة في العلم والحرج يجعلون لباس الحق والحق لباطل ويخوضون في أنواع الفساد من الشرك وأكل أموال اليتامى وأكل أموال دولة بباطل ورشوة وغيرها من أنواع الفساد عبد الله وإياه من هذا الفساد وعن أبي يعلى معقل بن يسار رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من عبد يبتلعه الله عزة يموت يوم يموت وهو غاش الله عليه الجنة متفق عليه بارك الله ولكم في القرآن العظيم ونفع الله وإياكم أتكلم ولم أبا أبا الجولة أبا تقي يدي وفتا ومن يبيع سيما بوجا ومن بلا نوفا مستقما يا عزيز مدني أبرم سبحانه وتعالى ọdún ní àlọ́mà ti láti mọ̀ wá o ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ̀ ti a ti láyé ọ̀dọ̀ ti a máa gbà nígbà tó wá láti àlùwà láyà o wọlé ata àlùwàlá òkú rẹ ọba tí a ti gbẹ fún yìí ọba yóò fẹ́ ẹ̀dá wọn á pè fún wọn bó ṣe yìí lọ ọba yìí ti dá lóòrùn àkọ́fẹ́ ìyẹn làákí rọjọ́ làákí rọ́ṣù ìyẹn làákí rọ́ṣù ìṣòwò pátọ́ ọ̀sán ọba ló ń gbà ní ìṣòwò mú ọ̀sẹ̀ òkúrú tó bá fún un nígbà tí òró òkúrú ọ̀sẹ̀ òkúrú ọba yìí ní ti bó ṣe wù ú àwa ti ọlọ́run ọba yìí ó àti bẹ́ẹ̀ orúkọ ọ̀pẹ yẹ òun ẹ̀ kì í tọ́jú òun lọ́ba àtó ọba tó lówó fún ọ̀nà láti jọ òun kẹ̀kẹ́ ní tó bá ti sọ́tọ̀ òun ti ọba tí ó rò ìta ni mo fẹ́ báwo láti ṣe báwo lọ́ba àti àwú ìjà ìlú ní àtijọ́ yìí dàrú rẹ̀ láti lọ́ọ̀yì pé ní ọ̀dà òun ọ̀dàrú nípa yẹn tó tẹ̀sí lágbára gbogbo ẹ̀ lápáta agbára nígbà tí agbára ọlọ́ni agbára tó lè bá rẹ̀ lọ́wọ́ gbé ìrìn ọlọ́run adọ́ ní ìyẹn láti di ọ̀lẹ lẹ́yìn ìgbà tí wọ́n tẹ fẹ́ àwọn àfihàn lágbára túmọ̀ ìjà rẹ̀ ní báyìí kú wọ̀tàn tó àpá ọ̀ṣẹ́ nìkan ọlọ́run lẹ́yìn ìgbà bá fún lágbára fẹ́ a wá kátàrà àwọn ìdọ̀lẹ́ gbọ́ wà fẹ́ẹ̀sì rẹ̀ ẹ̀wọ̀n gbà. ọmọ ìlú dá wa alẹ́ wọ́n máa tó wa káàkiri báyà lóde kankan àgbàrá wa dé lẹ́yìn ìgbà yẹn ló ti wá dé ìrẹ̀ fún wa ọmọ ìlú rẹ̀ nìyẹn. ṣùgbọ́n ọmọ ọba ìjọ́jọ ṣáájú agbára àti ọ̀pọ̀ ìgbé ìrẹ̀ láíláí ọba yìí òun ló ní gbogbo ti ń jẹ́ ọlá rẹ̀ bàbá ẹnìkan torí pé yóò lọ láyé nígbà díẹ̀ nínú fún ọkọ láyé lọ́wọ́ rẹ̀ àti wọn mú kó láàrin láyé ṣùgbọ́n náà ọba àlejò ọlá ọlá àti ọba àlejòrè ọba yìí ló ní ẹyìn òun ní jẹ́ ní òun ní ń parí ọba alágbára gbogbo mo pé wà ọlọ́wọ́ wà ní ìwọ̀n tẹ́lẹ̀ ẹrú nígbà táyé wà nínú ìpàdé nígbà táyé wà nínú dààmú nígbà táyé wà nínú nílà nílò nígbà táyé ọ̀gbọ́n bá rò làwọn ó ti fi káwé ìlà ọlọ́run wá ní àtẹ́bìdì olórí gbogbo àwọn tó tẹ̀lé pátá wọ́n wá darí ayé wọ́n lọ wọ́n wò ní kú dààmú wọ́n darí ayé ó sì dá ìfọ̀kànbalẹ̀ sí ilé ayé lẹ́yìn ìgbà tí ìpàdé kékeré sí ilé ayé lẹ́gbẹ́ẹ́jẹ́ lọ́run wá padà sílé ayé ìfọ̀kànbalẹ̀ tí wọ́n á padà sílé ayé káyọ̀ ní ojú ìjà ìlú ìláyé. Alẹ́ nìyí ẹ̀sìn tó yẹ kọ́ lọ́sọ̀kọ́ máa ṣí àti ìfẹ́ ni o. Ó ti jẹ́ ọlọ́run ba ìgbà ìfọ̀kàn níbi tí wọ́n mọ̀. Ó ti jẹ́ ìgbọ́nà kékeré lọ́wọ́. Ó ti sọ̀rọ̀ ayé òdodo. Bẹ́ẹ̀ ni ó pé sẹ́yìn ilé àwọn ẹlẹ́sìn náà lọ́wọ́. Àwọn ẹ̀sìn tó bá lórí sẹ́yìn ọlọ́pàá wa sí àwọn náà papọ̀. Èyí ká ìfowópamọ́ olùtẹ̀lé ìlànà ọjọ́ àti ìgbèrè ẹ̀yẹ ló sọ ọlọ́run lọ́dọọdọ ìbẹ̀rẹ̀ ọlọ́run máa tọwọ́ wa ìdí àgbẹ̀ yìí ìpayọ̀ ọlọ́run tọwọ́ wa o ní pọ̀pọ̀ àti ní gbangba ẹ̀jẹ̀ abẹ́rẹ̀ ọlọ́run nígbà tá a dá wa ẹ̀jẹ̀ abẹ́rẹ̀ ọlọ́run nígbà tá a wà láwùjọ ẹ̀jẹ̀ ká máa rántí pé ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba yẹn wọ́n ti jẹ́ pé àwọn àníṣe ọ̀nà àgbẹ̀ yìí àsọ́ọ́lẹ̀ tọ́lọ́run sọ báwọn ẹni àkọ́kọ́ àsọ́ọ́lẹ̀ tọ́lọ́run sọ báwọn ta lórí àwọn tó wá káàkiri wa wà sí àtọ́nà ń tẹ̀sí wọn lẹ́yìn ìbẹ̀rù ọlọ́run ìyẹn ọlọ́run bá tún wá ní sọ́wọ́ tó lè gbà ìyẹn wọn kàkà fọ́ wọn àti wọn kàkà wọn. ọlọ́run wọn làbọ̀ wọn fẹ́ẹ́ lẹ́yìn ẹ̀rí ìyẹn kó tó lè gbà pápákó wọn já sí àlẹ́ ìjà òun náà. pápá àtiwà ìjà àtọ́lẹ̀ wọ́n ti já àtúntò òun náà láti wá pẹ̀lú àgbẹ̀yìn náà o àti ìṣẹ́kù lọ. kí ni wà sí àmì àti ìṣẹ́kù lọ òun ni kí lè bẹ̀rù ọlọ́. wà ní ìṣẹ́kù tẹ́lẹ̀ ní bẹ̀rù ọlọ́ ẹgbẹ́ ti kékeré wà ní ìṣẹ̀lẹ̀ láàrin máa tún kànáà wá àti ọmọ wọ́n tẹ́lẹ̀ ti gbọ́ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ọlọ́run gbogbo ní lẹ́sọ̀ ìpátá òun ni o gbogbo ní lẹ́sẹ̀ pátá òun ni wọ̀ ní ìjà òbí mú ká àtàkà ìdílé ìdílé ìgbẹ́. ọrọ̀ ọjà ní torí kí ọmọ ẹlẹ́yìn ní bẹ́ẹ̀ bá lè wù yìí ó ti jẹ́ ní ìbáájú yóò sì máa jẹ́ ní ìlọ. lọ́kùnrin bá àti ìjọba ọ̀sán bá àti òṣèré rẹ̀ lóbìnrin ká kéde lóbìnrin ká pẹ̀lú tó orí kíkà bá tẹ̀ tá a bá bẹ̀rù ọlọ́wọ́ bá yẹn orí yóò fi jẹ́ ti àbá wo ilé òní ní ọjọ́ kejì ní ọgbọ̀n nínú oṣù kẹsàn-án léyìí tó túmọ̀ sí pé oṣù yọ parí ní ọ̀túnla ìlú oṣù kẹrànṣọ ní ọjọ́ mẹ́rin ìyẹn ìgbórí àkàlẹ́ndà tí à ń lò. ẹ̀dùn bí tó wá ń parí yẹn ọjọ́ mọ́ndé federal government ìdílé ààrẹ gẹ́gẹ́ bí ọjọ́ kíni ọjọ́ òmìnira àyájọ́ òmìnira ọlọ́run bá lè tọ́lá ní àwọn ọ̀dàlẹ̀ máa yẹ òun máa yẹ dàda kẹrù bí máa dàda kẹrù. Sáàbì ilé náà ọ̀bẹ tó lè. Sáàbù ní láyé fúnkẹ́ fi lè ṣe nǹkan dáadáa àwọn ọ̀dàlẹ̀ máa yẹ òun. Máa yẹ dàda kẹrù bí máa dàda kẹrù. Ìdí ẹ̀ máa fi ronú sáàbì ìwé ní tẹ̀lé ẹ̀. Ìdí ẹ̀ fi ronú dáadáa kó

ó ní ẹni tọ́lọ̀ ń bá fún ní ìtẹ̀mí tó wá tẹ̀sí ẹ̀gẹ́rẹ́gẹ́rẹ́ tó kéré bí ọgọ́ta títí yẹ ọlọ́run kò ní sàrúdà rẹ̀ kẹ́kẹ́ lọ́wọ́ rẹ̀ mọ́. pé ọlọ́run sí aláìlẹ̀ rí pé ọwọ́ sí ẹ̀mú á ọwọ́ àlè tó ti yẹ. ó ní bẹ́ẹ̀ ọ̀sán àwọn olùkẹ́ tọ́lọ̀ ń bẹ́ẹ̀ gbàgbé ẹ̀ pẹ̀lú pé ẹni tó ń bí ó máa ẹni bá bá fún ni àbá ń tẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ̀dá ọ̀kùnrin kí ló ti bí nàìjíríà lè lè di èyí kí ló kù lẹ̀. èyí ti bí nàìjíríà àti di èyí kí láti fẹ́ di nàìjíríà lórí kéde lórí ìfọ̀kànbalẹ̀ ni lórí fásitì yẹn dáadáa ni sí lórí ìtàwọn orílẹ̀-èdè tó ni sí lórí ìfọ̀jọ́sùn wàtò ni sí lórí kíkọ̀kẹ́ máa yọ ọ́ pọ́ọ̀rọ̀ tí wọ́n kú náà bí kí wọ́n ọmọ ọmọ náà ń sùn bàbá náà ń sùn bẹ́ẹ̀ tí wọ́n aláàtẹ́fẹ́ náà ni ọ̀nà wa lọ bẹ́ẹ̀rẹ́ ìgboro ọ̀kẹ́dà wa rá tí mo bá dàgbà lọ́wọ́ àbí àwọn aṣáájú lọ kò ní ọ̀nà wa lọ bẹ́ẹ̀rẹ́ àwọn aláàbí wọn kò wọ́n tẹ̀ra gbàgbà yìí wọ́n ti tẹ̀ra wọ́n tẹ̀ ní wọ́n tẹ̀ kò ní sí wàhálà níbẹ̀ náà ni. wọ́n máa gbé ní most populated country in Giant of Africa, Nigeria. Giant ní wẹ̀rẹ̀wẹ̀. Giant of Africa ìṣòro gbèrè. Báwo ni wọ́n ń tukọ̀ wa tí wọ́n tún fún àdúgbò Báwo ni wọ́n wa tó ń bá ṣe láti local government àwọn káńtìọ̀ wa àwọn túbà wa àwọn jáàmẹ̀lì wa káwá máa lọ lókè ká ṣe lọ́dọ̀ àwọn téèkì wa àwọn gọ́ọ̀mọ̀tì wa àwọn kọmíṣánnáàtì wa àwọn rẹ́ẹ̀kù wa ẹ wá tó bẹ̀rẹ̀ ọ̀hún olórí ogbó àti gbogbo àwọn àtọkùnrin wọn pátá àwọn mínísítà gbogbo àwọn tí wọ́n wà lọ́wọ́ káàkiri ó déédéé ni wọ́n ní àlàkù àbálàkù ẹni rẹ ni wọ́n yà ní abẹ́ ní ìwé. Àdúrà sílẹ̀ ní kẹ̀kẹ́ gbogbo ní pàtàkì pé ẹgbẹ́ olùkọ́ apádá olùkọ́ ìfẹ́sẹ̀. Ẹgbẹ́ kárí olùkọ́ àwọn ọmọ apádá tẹ̀sí bẹ̀ ọlọ́kùnkùn lẹ̀ gbogbo àwọn ọmọ ilẹ̀ pátápátá. Ẹgbẹ́ náà máa tẹ̀lé ọ̀rẹ́ kárí kọ̀ọ̀kan balẹ̀. Ẹgbẹ́ kan ti apá àwọn wa ní àlú. Òkú ẹgbẹ́ àwọn wa apádá tẹ̀sí wa lórílẹ̀-èdè yìí. Bẹ́ẹ̀ lọ́wọ́ àti sẹ́yìn náà. Ọlá àdébà Muhammad sọ̀rọ̀ mọ́ ọ̀hún àlejò wọ̀sẹ̀lẹ̀ inú ẹ̀sọ̀ wá kan èyí tó wá ó yẹ pé ìmọ̀mù wa gbogbo ọ̀rí òwúlọ́gba àdéhùn ẹ̀wà àdéhùn sí i. nígbà tí arákùnrin kan tí wọ́n ń pè ní àìsàn náà àpè ó wọlé gbọ̀kan ó wá wọlé fàájì lùgbọ́. màtí wọ́n wọlé fàájì lùgbọ́ yìí gẹ́gẹ́ bí aláàfẹ́ kan ó wá di pé yíyá ọmọdé lòdì lóòótọ́ ọ̀gá ni wọn olùdarí ni wọn. ṣùgbọ́n lèmi sọ̀rọ̀ wá àwọn àyọ̀ sílẹ̀ ó ní ẹ̀ṣẹ́ sọ̀rọ̀ yá. tẹ́tọ́tọ́ àwọn tó burú jù náà àwọn adarí jẹ. àwọn tó burú jù nínú àwọn tí wọ́n máa ń darí ẹ̀dá. àwẹ̀ á òun náà ni olùdarí ẹni tó jọba nígbà pé àwọn tí wọ́n burú nínú wọn àdéhùn àwọn náà làwọn tí wọ́n lè máa wọ̀nyí wọ́n darí àwọn tí wọ́n lé kókókó bí wọn ọ̀jẹ́ tí wọ́n kàn báyọ̀ wà nínú ayé àwọn tí darí àdéhùn táwọn tí wọ́n kú jù nínú àwọn olóyè kò sábà kò náà lè àdéhùn ìwà àkọ́kọ́ yà kó sí ẹ ẹ nípa àdéhùn mi. ìyàwó aṣọ tí àwọn àmì àkókò pàdé sí ni wá ìyàwó tí àwọn ń ké àdéhùn pé àdéhùn ìwọ̀n kọ́ lẹ́sẹ̀ fi máyì sí àádá nínú lẹ́yìn yìí àdéhùn ti ń sọ̀rọ̀ yẹn alẹ́bí ní àwọn ọ̀hún ìlú ọlọ́kọ̀ ọ̀dúrà o. mọ̀nìmọ́nìyà mi ni àwọn ìwọ̀n ti ṣe à ẹni yóò kọjá sí ìṣẹ̀gbẹ́ nínú àlà àwọn ìtò ni owó ọ̀rẹ́ òfin gba nílẹ̀ yálà láti lòún tiẹ̀. lóòdì òun gbójú tó ń tiẹ̀ nínú àlà àwọn ìwọ̀n wọn ni. tàbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ mẹ́tò lábẹ́ òun ga nínú àlà àwọn ìjọ wọn ni. àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ọ̀rọ̀ jíjẹ́ nínú lábẹ́ òun wà jáde àlọ́ ọ̀hún ọ̀dọ́kọ̀ àlejò nígbà tí wọ́n á dájú wọn ní dájú wọn ní ìtọ́ mi ọwọ́ á nílé gbogbo náà ọ̀dà yóò tẹ̀ wọ́n báyìí àlejò ọlọ́ba ń lè fọ́n o ọlọ́ba ń lè fọ́n o. wọ́n mọ̀ níwọ̀n ìyá mi á wọ́n ti ṣe yíká pọ̀ wọ́n bá kọ̀ èyí yóò wù ọ lọ. kó lè kó wá wọn àbí àdìmẹ́ nínú àbí àwọn ọ̀dọ́ ni wọ́n wáyọ̀ ni wọ́n máa darí ẹ̀ ìgbò fún ọwọ́ àti ẹ̀ àbámọ́lá ti fún ọmọ amúnibó ń tiẹ̀ òró papọ̀ bíi olùwà ti bá lọ tẹ̀ wọ́n báàkì báàkì bá lọ tẹ̀ fún ẹ o. ẹ̀wù tẹ̀lá ni mo tẹ́ pé alámòye àwọn olórí wa bá a ṣàdúrà fún wọn àti ogun wọn bá a ṣàdúrà fún wọn àti ogun wọn sílẹ̀ náà àti àfọ́jọ́ àti àdúrà fún wọn tẹ́lẹ̀ torí méjì àti ìjọba àdúrà fún wọn tó tọ́ àdó àdúgbò. Àwọn àti ìrẹsì wà nínú lọ nígbà tó ń kó Wọ́n ní kúrò àti ẹ̀fà, wọ́n ti fi àbúrò ẹni yẹn. Ọ̀rọ̀ àtẹ́yìn nínú ọ̀gá rẹ̀ lọ́wọ́ àti alẹ́ yìí. Ìyẹn tí mo ti rí ìlú yìí. Ìyẹn tí mo ti rí lórí èdè. Ìfẹ́ lọ́kẹ̀rẹ̀ yóò. Ọ̀rọ̀ ẹ̀fà kò yẹn tí sọ́kẹ́ yìí yẹn. Ọlọ́run ti máa lo gbogbo owó náà. Bẹ́ẹ̀ ni ìdílé alábẹ́lẹ̀ wá bẹ́ẹ̀ náà wọ́n sì máa dé káwọn máa jẹ nílẹ̀. Ìwà ni ká wù. Ẹ̀jẹ̀ ká wù. Báwo ni ẹni gbà sí àdúgbò rẹ̀? Èyí ń da yẹ. Tani wọ́n lọ fún lé lẹ́nu? Tani wọ́n lọ fún lé? Tí wọ́n lọ sí tipátipá pé ìdákùn. Dákùn wọn ni wọ́n lọ́wọ́ ajẹ́ lọ́nà yìí. Dákùn wọn ni wọ́n lọ́wọ́ ajẹ́ bí àmàkà ni wọ́n máa ń sọ̀rọ̀ wọ́n lọ fún tipátipá àti gbogbo tíkẹ́ẹ̀tì rẹ̀ àwọn aláàbà náà wọlé bábà wá da ní ìsòrí ni tọ́wọ́ ṣe sọ pé ìdílé akáyè ìfẹ́lẹ́ ìfẹ́lẹ́ fún mi sí. orí kàdé ti sọ̀rọ̀ wọn mú àyọ̀ sẹ́lẹ̀ nígbà tó ń bọ̀ ọ̀rọ̀ wọn lórí sábà tí wọ́n bọ̀ ó ẹ̀sẹ̀ sáré ní ó ní lè béèrè nípa ipò ó ní lè béèrè nípa rẹ̀ o ó ń béèrè béèrè nípa rẹ̀ wọ́n dá wọ́n ń ràn lọ́wọ́ lórí ẹ̀. Bí ìyẹn bá wá ta bá lọ́wọ́ lórí ẹ̀ sí àtẹ̀kọ́ wá ṣègbè ní. Tó bá fẹ́ máa láàyè àwọn náà láàmú àwọn àti báyìí ṣe kò dé báyìí ẹ̀ tó ti ṣe. Bí wọ́n jẹ́ pé kí ẹsẹ̀ bẹ́ẹ̀ ní ẹsẹ̀ tẹ́lẹ̀ yóò sì máa tọ́ pẹ́rẹ́ṣẹ̀ ni. Ṣùgbọ́n ni wọ́n dé yí pé iṣu ń wo orílẹ̀-èdè yìí á ah, ọlọ́run ti lọ́wọ́ lọ bẹ̀ ẹ̀ẹ́dùn láyé. Ọwọ́ àwọn ọ̀rá pálá lórí àgbà tí ẹ bá ń pariwo tẹ́ ìṣubú ìlẹ̀ lọ fún òun sílẹ̀ fáwọn iye o. ẹ jẹ́ àfihàn àwa léèrè. Fọ́nà wa ni ọ̀gbọ̀n náà ìbàdàn sílẹ̀ yìí kọjá ìjà àdúgbò yọjọ. Àwọn ọlọ́dún wa àwọn òṣìṣẹ́ ọ̀dùn wa ni ọ̀gbọ̀n náà ìbàdàn àbáwọ̀ òṣìṣẹ́ yìí. Tẹ́lẹ̀ wá bá sáàrin ìlú. Wọ́n lọ́ọ́ ẹ̀rọ ṣe fọ́nà ẹ̀jẹ̀. Kò sí ẹ̀kọ́ tó wà yìí. Ẹ̀wọ̀n ọ̀sẹ̀ káàkiri, títí àgbo káàkiri, kí ni tẹ́lẹ̀ bá wọ́n náà yìí? Ìfẹ́ àwọn tó wọ́n ní grassroots, ó ti dà grassroots, kí wọ́n fà ní. Àwọn òǹtà ìdílé ẹ̀bẹ̀ ní ẹ̀rí rẹ̀ kọ́lé, ìdílé ilé ẹ̀kọ́ pẹ̀lẹ́. Ìyàlẹ́ ìṣe, ìyàlẹ́ ìṣe tó lè ṣe tó délé, ìyàlẹ́ ìṣe. Bí kò fẹ́ lò kẹ́ tó délé rẹ̀ ń lò ní ìyàlẹ́ ìṣe. Àdìsí rẹ̀ kẹ́ ń lò kẹ́ àdìsí rẹ̀ ẹlòmíì ti pẹ́tọ́ wá yìí àbúrò mi yìí owó lẹ́yìn nínú wọn ní ìlú káàkù mi àwọn àrè àti gẹ̀ ẹ̀ nípa àrè nínú ìhàdí ìsòmí àdébà Muhammad sallallahu alaihi wasallam àbọ̀ àrùkọ́ yà kà á sì ó ní wọn wọlé pẹ̀lú àwíyá nígbà tí wọn àwíyá dẹ́kọ̀ nípa kúrò mùsùlùmí ẹ̀sùn mọ́ ní dẹ́kọ̀ nípa ó dúró lórí ilé ìdìbò àmì lọ. orí kí gbogbo omi tí ìsìláàmù bá wọ̀ láti jẹ́ àdúgbò àlẹ́ orí gbogbo orí tí ìsìláàmù bá wọ̀ lọ. Akọ́kọ́yà mi nígbà wọ́n ya gbọ́ nípa Màáwíà ya bụ pè é rẹ̀ Màáwíà. Mo fẹ́ sọ̀rọ̀ kan fún ọ. Àlejò lọ́wọ́ àlejò sílá òun náà wọ́n wá mójútó àlámọ̀ nínú àlámọ̀ yá àwọn mùsùlùmí. Òun ló ń kọ́ máa jayé, máa dájà gbàdúrà àjẹ́bì, wàkọ̀ lẹ́bì, ọ̀bọ̀sì. Gbogbo ẹgbẹ́ ìlú ní bùkátà tó pátá, ó wá lù orí wọn, ó fi ẹ̀ sábà fún wọn. Ó fẹ́ lù orí ta pátá, ó wá lù orí tẹ̀lé wọn, ó fi ẹ̀ sábà fún wọn. ọ̀pá rẹ̀ ló kọ́ lọ́ọ̀pá lọ́jọ́ àlùfẹ́ ọlọ́run ò ní jẹ́ kí ọ̀sẹ̀ kò ní wọ́n ti tọ́ba tó bá lè fìyà mọ́. wà á láti ìfúkàrà tó kẹ́ gbọ́dọ̀ bá lè fìyà mọ́ ọlọ́run ò ní má lọ jọ. ìwádìí àbí ẹ̀dá fún ẹ̀yìn

káàkiri káàkiri. Àdébí sọ̀rọ̀ wọn wà ní ọ̀sán. Ó wá ẹni tó jẹ́ yí pé òun ti kí mi kọ́ máa darí àwọn òbí. Wọ́n wá sí bùkátà gbọ́ pé kò sí màmá Wọ́n fẹ́ pọ̀ bẹ̀rẹ̀ bùkátà kí lórí wa. o. Ṣé ẹ̀rọ pé ẹ̀sìn náà wọ́n bí bẹ̀rẹ̀? Ọ́fíìsì òde wọ̀ bẹ́ẹ̀. Àkókò ẹ̀rọ ó ní gbogbo tó wá kí òsì tó mú rẹ̀ òsì tí mo bá lọ́wọ́ ẹgbẹ́ àlùfẹ́ àná òsì yẹn ọ̀rọ̀ wá ní máa jẹ bí ẹgbẹ́ àlùfẹ́ àná lórí gbogbo aláàbò bá tẹ ọlọ́run tó rẹ̀ gbogbo aláàbò àpàlẹ́ ẹni tó wá kí ọ̀rọ̀ ara wọn yẹn ti gbẹ́ ọlọ́run wá gbà ọ̀rọ̀ tẹ̀lé ẹ̀ ti tẹ̀ tó rẹ̀ yóò wá dà kí òṣèré àná lọ ìyẹn ti jẹ́ pé àwọn lè pa àyẹ̀lẹ́ fún yáyé ọmọ ajá ìfọmọ ajá ìlú. Òfin àkọ́kọ́ rẹ̀ ní ẹ̀sìn ayé. Òfin ẹ̀. Nígbà ọ̀sìn yìí bá ti ju ọ̀bẹ̀rẹ̀ àjọ ìyẹn. Yọ̀mọ̀ wá rìn lọ bẹ́ẹ̀. Yọ̀mọ̀ àrìn lọ. Bí ọba wo nílé lè, a ò pè é. Máa da ìdàgbàsẹ̀ àbúrẹ́ ọ̀hán ìjà ọ̀dà sí ààbò wà. Àlùfẹ́ inú orílẹ̀-èdè tó ń pẹ́ sàkàyé nàìjíríà jẹ́ nàìjíríà ọ̀ ọlọ́run kẹwàá ọkọ̀ tí ìyàn bá yà mọ̀ nípa orílẹ̀-èdè yìí ló kù ọlọ́run kẹwàá lórílẹ̀-èdè ní kíkẹ́ tó jẹ́ wípé kò yẹ kí ọmọ aláṣọwọ́ máa lò ó ní kíkẹ́ tó jẹ́ pé kò yẹ kí ọmọ ẹlẹ́wọ́ máa rámìíràn ní kíkẹ́ tó jẹ́ wípé bí ìyàn bá ti jẹ́ ìdí gbà lóṣù gangan pé a nínú ẹ̀ ọ̀pẹ ọjà orílẹ̀-èdè yìí ló sì máa bẹ̀rẹ̀ láìpẹ́. orí pé ọ̀pọ̀ ní pé ìyẹn ti tẹ́ńtà mi ọ̀pọ̀ ní kí ọjà ẹ̀tọ́ orílẹ̀-èdè nínú kẹtọ ẹ̀ńtẹ́ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè lóṣooṣù máa ta nínú tọ́lọ̀ fẹ́ wa lórílẹ̀-èdè ọmọ ayọ̀lẹ̀ ká jẹ́ ẹ̀rọ àwọn òṣèré iṣẹ́ wa ní ọjà tí ò lẹ̀ lọ́wọ́ lọ́la náà yọ ìyàwó kéré owó ọbẹ̀ owó ọbẹ̀ wàhálà dé yóò dé àná èyí wọn láti lọ àwọn ọmọ ti lè ló kọ́ rẹ̀ ó ní ọ̀pọ̀ tó ń bí yóò lè tó lóòótọ́ wọn kò sí yóò bílẹ̀ tó àti yóò fi tó lọ àdáyé èyí tí lọ bí jẹ́ ọmọ ìwà lọ sùn lọ ọmọ wọn yá wàhálà nípa kí náà fà á lè lẹ́sìn sí i èyẹ lọ síbẹ̀ nígbà jáde ilé òmà ní púpọ̀ bá láwọn orílẹ̀-èdè tó ti ga tó ti mú ga gbà bí ọ̀bá ní púpọ̀ ìyà ọ̀jẹ́ torí pé bàbá ti fẹ́ẹ̀ tí wọ́n ti wọ́n ti mọ nẹ́bà rẹ̀ púpọ̀ ti dé wá lọ wájú ọ̀jáde lé láyé ó kórú púpọ̀ ni púpọ̀ ọ̀dọ̀ púpọ̀ tó bá fẹ́ lọ pátápátá ò ní wàhálà rárá ọ̀rẹ́dọ̀ máa lọ ní ìgbọ́n owó tó ń kópa ní wàhálà rẹ. ẹ̀rù léde ẹni tí mọ́tò bẹ̀ yá jẹ́ ẹ̀rù mọ́tò dáre mọ́tò yẹn bá a ti kó ní jẹ́kọ́ bẹ̀rẹ̀ rẹ o. yóò wá lọ pé ọ̀yọ́ ní bá ní mo wọ mọ́tò lọ ó pè mí kí n dé mọ́tò mi lọ bẹ́ẹ̀ ni mo gbé mọ́tò ẹ̀rọ ló pè kí ni ọrùn tó kí n ẹ̀rọ lọ́dẹ̀ bá fi wọn púpọ̀ yẹn ó bèrè wọ́n ní pé kí ni tó gba wọn púpọ̀ ẹ̀yà ayé òǹdọ́lẹ̀ sínú ọ̀bẹ náírà tó ọ̀bẹ náírà òun nílẹ̀ tó wá ní ọ̀bẹ náírà àtàlà àtàwọn ohun tó bá tó tó jáde olè náà ti ti mú ọ̀nà nípa ní ká bàbá wọn lẹ. yọ àbí àti mú pè bá àti bá tẹ́lẹ̀ bá ti sáré lọ. torí kéde torí wàhálà orílẹ̀-èdè tó pọ́n sí èyí jẹ́ àtijánuwá àti wàhálà. Àwọn wa wọ́n jẹ́ olówó oṣù mẹ́ta, wọ́n jẹ́ olówó oṣù mẹ́rin. Ìjọba òfin ẹ̀ gbà owó àjẹmọ́ ń lélẹ̀ yìí. Nínú nígbà tá a wá nínú àwọn darí lórílẹ̀-èdè yìí tẹ̀yìn ọdún nínú àwọn tọ́lọ̀ oníkùsù lórí ìjọba lọ́wọ́ ń fẹ̀yìn òjẹ́ yìí ọyẹ̀ ìgbà ilé yìí. Ìjọba yẹ kó máa ṣe bẹ́ẹ̀ nínú owó oṣù tí ó yẹ kẹgbẹ ilé yìí fún gbàyè bá nù yín kò sí ẹ̀jọba níjọba fúláàjì àwọn onídìbò ọmọ yín wọn nu kán fún yín àtúwà tó yẹ sí èrò sí ẹ̀jọba ìbá wọn fún ẹjọba lẹ́yìn ẹni ìyá jẹ ẹ fún olówó oṣù déédéé nígbà tí ẹ lóhun tó ti jẹ tí wọn sọ pé tó ẹ dàbò yọ lẹ́yìn ẹ fún aláìsí kókò fẹẹ bí ọ fún òtí ìsanwó aláìsí o.

wọ́n ní jókòó fún máa jókòó mọ́. Bẹ́ẹ̀ máa ń fà ní ìjókòó yẹn níjọ́ kẹrí. Ẹ lọ́kùn náà, àwọn òṣìṣẹ́ méjèèjì, ẹni máa dámẹ́rà ìṣẹ̀ mẹ́lò máa dámẹ́rà ìṣẹ̀ mẹ́lò. Àti ìdòkè àti ìsàlẹ̀, àǹfààní wo ni sílé? Àǹfààní wo ni rẹ́pù? Àǹfààní wo ni wọ́n ti mú nílé ìdílé ìfún wọn dáa? Ìlú bá máa ti bí nígbà tó bá ti tó náà ó lọ̀rọ̀ kan nínú àwọn rẹ́dà. Ó ní àwọn àfẹ́sí is a death of corruption. Ìta bá ń sọ nípa pé ẹgbẹ́ ìlú ọlọ́sìn ọ̀dẹ́ máa ẹ̀dẹ́ ẹ̀dẹ́ ẹ̀dẹ́. Gómìnà ẹ̀kọ́ ayé mi bá àjọ ìpàdé ti àti death of corruption. The ọdún ìwà àbàjẹ́ ọ̀dà àtàtẹ̀sí ọ̀dà àtàtẹ̀sí ni bọ́lá àwọn ọ̀dún ìwà àbàjẹ́ orílẹ̀-èdè yẹn o ìyẹn ló fà á tó ti tẹ́lẹ̀ pé ìpánikéke pọ̀ lórílẹ̀-èdè torí pékinni àwọn orílẹ̀-èdè tó yẹ kí wọ́n gbádùn corruption jẹ́ kí wọ́n gbádùn nígbà tí bàbá ti orílẹ̀-èdè jẹkújẹ ọmọ náà tó wọ́n dá àwọn ẹ̀kún ni èyí náà ha ronú sí i oníbàbà lè torílẹ̀-èdè tó lọ oníbòsílẹ̀ sí ìpìlẹ̀ ó tó lọ ọmọ náà ẹ̀kọ́ bẹ́ẹ̀ báwo ní ẹ̀sọ́ sí ojú orílẹ̀-èdè lẹ́yìn ìgbà tó ní ẹ̀sọ́ ní ilé tilẹ̀ tó sí ẹ̀sọ́ ṣe ká bàbá ṣe ọmọ ṣe ó tún pọ́ sí orílẹ̀-èdè báwo ní ìdílé ìdá báwo ti tún sọ ọ́dà lọ́wọ́lọ́wọ́ orílẹ̀-èdè gbogbo wa ìtàn ọ̀rọ̀ gbogbo wa àwọn èèyàn wa ń ṣiṣẹ́ ó dàbí bàtú wò ṣe ẹlú lórí kéde wọ́n ní wọ́n sọ àwọn tí wọ́n pè ìdí Amẹ́ríkà láìpẹ́ yìí olùwọ́n jẹ́ inshine wọ́n wá sọ àwọn Nàìjíríà náà nígbà wọn ló sùkú tí wọ́n ti tò tí wọ́n ti làásù kí wọ́n fẹ́ gba àwọn bàbá ẹ̀ṣẹ̀ wẹ̀ ló wọ́n fún wọn á torí èdè rẹ̀ nìyẹn kí wọ́n fẹ́ fẹ́ ìdígbà tí ó wù pé á kí ni màá ṣe báyìí ìyẹn ti lọ́ra fún ta five years ọba lẹ́sẹ̀ ìlú wa ló kí ló wọ́n máa ṣe ẹ̀dá ìfẹ́ ẹ̀kọ́ máa ṣe kí wọ́n ló kí ló kí ló ẹ̀kọ́ máa ṣe ẹ̀ pé ẹ̀kọ́ tó máa dàrú kí wọ́n ní ápàṣẹ tiẹ̀ kí wọ́n àyà wọn pé kí ló wọ́n máa ṣe kí wọ́n fi lè lò wá kí wọ́n dá tó báyìí nígbà tí ẹ̀ bá jẹ́ tó bá ti yẹ tàgbẹ́ ti yẹ àwọn ẹ̀kọ́ á yí ọjọ́ orí orí kí á ah, bàbá bẹ́ẹ̀ ìdílé máa jẹ́ ìjọba òtún wọn kò ní ọjọ́ orí tàbí ni wọ́n máa rí ìjọ orílẹ̀-èdè gbé fún àwọn ìlọ́wọ́ àìjọ ọjọ́ orí tí wọ́n máa ti ní kèrè rẹ̀ àwọn ibi tí orílẹ̀-èdè lè fi da ìmú òṣìṣẹ́ máa ń sùn fún wọn níbi ìfẹ́ yìí orí tó bẹ̀rẹ̀ ìṣe ìgbádùn ni o lẹ́yìn àwọn bàbá fi kí ilé ìfẹ́ ti ti yẹn ọ̀yẹ́ tí wọ́n máa jáde mọ́ra wọn tẹ́lẹ̀ ọ̀yẹ́ tí wọ́n kọ́ sí i láàárọ̀ lẹ́yìn ẹ̀rọ tó fi náà yíká ìfọwọ́sẹ̀ ṣùgbọ́n tó máa wá jáde bí padà yẹn ó ní wọ́n la jẹ pẹ̀lú ọjọ́ orí ẹgbẹ́ lórí ẹ̀sìn síwájú wọ́n tún wá ń di ọjọ́ orí bí àpapọ̀ alórílẹ̀ títẹ̀tẹ̀ kọ yóò tẹ́wọ́ sí ìyàrá rẹ̀ fẹ́ fún tó dé ní oṣù kẹwàá ní oṣù márùn mẹ́wàá ọdún kan ọ̀sẹ̀ tí tóró wọ́n sọ ara nígbà wọn náà wọ́n gba ẹ̀rẹ̀ pọ̀ṣọ̀ sí ẹ̀ ẹ̀wọ̀n kẹfà yìí tí wọ́n bá lọ́ọ́ jẹ́wọ́ wọn ẹ̀ka ló ń jẹun wọn bá tẹ̀sí ẹ̀wọ̀n fún kò kò lè ta bára wa ní ẹ̀rù ẹ wò fẹ́ pàtàkì pọ̀ lórí èdè yọkọ̀ jù ẹ jẹ́ àpárọ̀ àwọn olóṣèlú wa káàkiri tó wà ní wọn àkàrọ̀ jù. a kí ni àwọn olóṣèlú lórí èdè bí ìgbà tó wọn ní ìmùlẹ̀ èṣù ni bí ìgbà tó wọn ní ìmùlẹ̀ èṣù ni bí òbí ní jáde wọn ìtàkùn wọn máa ta kù. ilé amọ̀ràn ìkọ̀ọ̀lọ́ ènìyàn díẹ̀ lórílẹ̀-èdè ó lè wọ ní òjè lójú ọ̀la ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọmọ á ah, wọ́n jìnà wọ́n rìn jìnà wọ́n lè máa tẹ̀lé ọmọ ènìyàn lójú ìṣòwò nígbà wọn nìyẹn mọ́. àwọn ọ̀rẹ́kùnrin ni wọ́n rìn o òun fún ẹ nígbà tí lo òrò ó kó wọ́n rìn rẹ̀ wọ́n mà síbẹ̀ náà wọ́n sọ pé òṣèré náà lọ́mọ àlùbẹ́ẹ̀ eléyìí o wọ́n sọ fún mi yóò rí jìnnà ẹgbẹ́ ni wọ́n múlẹ̀ ẹ̀fẹ́ yẹn wọ́n kó tẹ̀ káàkiri ọba lọ́wọ́ ẹ̀ lábáàrin èyí tó wọn ẹbí á fi ọ̀sùnlẹ̀ ẹ̀ lọ́wọ́ tí wọ́n sì kéré ga ẹ̀. wọ́n tẹ́ yí pé yóò wọ́n lọ láàrín ọjà tó ẹsẹ̀ tí sẹ́lẹ̀ ìmúṣọ̀ ẹ̀ lọ́wọ́ ló ti sẹ́lẹ̀ jẹ màálù kí lẹ́jẹ̀ màálù wọn kúrò lókùn kẹjọ. Ní àwọn ẹ̀jẹ̀ màálù kí wọ́n máa ro fún màálù kí wọ́n máa tẹ̀jẹ̀ rẹ̀ lọ. Bẹ́ẹ̀ ló máa wọn ní lójú lórí ipò. Ẹjẹ́ òun ni yóò ti máa jọ lórí. Nítorí ọmọ ẹni lórí ipò. ti ọlọ́lẹ̀ ẹ̀yà mú kó lẹ̀ tí wọ́n ti wọ́n bá ti wò gbogbo ní ọ̀rọ̀ kọ̀ fún wọn lójú ọ̀nà yẹn á gbogbo ní ọ̀rọ̀ àwọn ọmọ yà ni. bí àlọ́ wà lágbọ́dọ̀ wọlé sí tó bá ti bàjẹ́ o wọ́n wọlé tó o náà. á ẹsẹ̀ rọ ọlọ́run o ọtọ́ kan ọ̀sẹ̀ yọ kàkà àti wájú ọlọ́run o á sì padà wá sí ayé o ọ̀dùnmọ́ yà sí ìpadà wa ẹja máa ń ṣe tó bá ti wájú ọlọ́run bá ti. torí pé iná ọ̀padà wọ́n máa pariwo báyìí jẹ́ kí wọ́n máa ní ìlẹ́gbẹ̀ẹ́ wa àyè pé ó ti parí mẹ́rin yẹn ọjà àmúnàbẹ ẹni tó ti wá wà nílùú ẹwà lóríṣiríṣi ọ̀nà ni ọ̀nà ìbàjẹ́ oríṣiríṣi ọ̀nà oríṣiríṣi wà oríṣiríṣi wà ní ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí kí àwọn ọ̀dọ́ àkúrú gbẹ̀ngàn náà bá àkúrú rẹ̀ tó pa mínísírì ẹ̀ mọ́jọ́ náà bẹ́ẹ̀ bá ti tí wọ́n fẹ́ bí fún àbúrò fún yìí bẹ́ẹ̀ bá náà àbúrò ẹ̀ fún yìí bọ́ọ̀lù náà fún òní àbúrò ẹ̀ àbùtà tó bá lórí ìtọ́yẹ ìṣọ́yẹ ni èyí tó ọ̀yẹ tó ń pè ní tọ́yẹ wọ́n wá pé tó ọ̀yẹ tó ti fojú rẹ̀ lẹ́yìn kí ló tó ṣe rẹ̀ àti ìfẹ́ ló fi ń lè ní o tó kò ní tún kọ́rọ́ṣẹ̀ àti ìtẹ̀lé àti ilé kọ́rọ́ṣẹ̀ yìí pọ̀ lọ lọ́dọ̀ ó sọ̀rọ̀ ní ẹ̀sìn èyí tí ò yá rárá wọ́n lọ wọ́n mú un ní kọ́ wá di gọ́nà wọ́n mú un kọ́ wá di jàǹgà wọ́n mú un kọ́ wá di president oríṣiríṣiríṣiríṣi nítorí pé kí ni àwọn kẹ́lí wò ó fún káwọn máa jẹ ẹni tí ò ní wọlé sí kọ̀ǹtró inú àwọn àjọ olóògùn ní pé lórílẹ̀-èdè yìí nínú bá wà láàárín ìpàdé náà ń gbé tó rẹ̀ báyìí wọ́n tún wá sọ̀rọ̀ ni ó òun ló lè jẹ́ o òun lè lò fún o.

bí wọ́n rí àwọn èèyàn pínlẹ̀ náà ni. Orí pé ẹ̀ka máa ronú o, ó yẹ ká ronú. Ní àwọn wa ti dúró ẹ̀ka gbogbo àwọn eléyìí, tí a ti dúró yóò kó ẹ̀ka lóru wọn. Adébá àfọ̀rà wa à ń bẹ́lọ̀ kù yà ní sáà máa ń gbọ́ àwọn eléyìí. Àkórí bá ti wọ́n lẹ́nu ìyá ká tó wá fún ọ. Ìyẹn ti fọwọ́ bùtú bá yẹn. Àjọ̀ òbí náà torí táwọn tó kúrọ̀ sí rẹ̀ á máa lọ rẹ̀ ọkùnrin yìí rẹ̀ lùmí ni wọ́n o ọlọ́mọdé kí ni wọ́n bá yẹ o lóde ìlú ìlú o ẹni tó kúrọ̀ sí ti lọ lòkè lù ó jẹ́ kó ti akókó lé á máa lẹ́wọ̀n fún kiri o aṣọ àbúrú yẹ ti ẹbí pàdé olókó lé ó lọ pátápátá ni ẹni tí tó mi ni olókó lé lọ́yẹ́ tó gbogbo wọn àdúgbò ló fẹ́ẹ́ ti lé ọwọ́ tí wọ́n bá ní kó fún iná five naira ẹ̀ nírí five naira lábẹ́ ilé ìṣẹ̀lẹ̀ tí wàá ṣe ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ pọ̀ lọ lórí ẹ̀rẹ́ àti àwọn olóṣèlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá ní tábàtà kọ́sí àti ẹ̀fọ́ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ lè yọ lórí ẹ̀rí àwọn ọmọ wa ti entrance exam ọ̀sẹ̀ kí ló láti parí àti òní placement wọn ẹ̀rí tí kò kọ́ ti dà tó ah, àti ìdíjọ́ ọ̀la rí ọlọ́run ti ṣe bí ẹnìkan ọ̀fẹ́ ọmọ bá fẹ́ ní o ọlọ́run fẹ́ ti ṣe ẹnìkan ọ̀fẹ́ ní òkú àárín ṣe ẹ̀rí ètò ẹ̀kọ́ yẹn ti àwọn ọkọ̀ ti lórí èdè bẹ́ẹ̀ ni ó ti bàjẹ́ kọ́lé ìtì ọ̀lọ́ nìyẹn alájẹ ẹgbẹ́ fún òdì ìfọ̀bí tó kẹ

máa wọlé fún ẹni máa wọlé náírà jáde tí wọ́n ti máa lò nílẹ̀ pa ẹ̀ fún àwọn ọkọ̀ tiwọ́. ó yẹ ká máa rún pé ní kí àjọwá nìyẹn tí èsì jẹ́ rí. ó kí àjọwá ní kí àjọ yìí àbú àwọn bá padà. ó yẹ ká lè wọ́n káwọn ilé ọ̀yẹ́ ká tó kùtà àwọn ilé yìí ètò àwọn ilé ọ̀yẹ́ ká tó wọ́n. títẹ̀sílẹ̀ ọ̀rẹ́ ti máa pa ẹ̀fọ́ wá wọ àwọn àwọn oríṣi ìgbésẹ̀ tó ọ̀tẹ̀ tó wọ́n máa bẹ̀rù jẹ́ àbú wọn. àtúwẹ́ni tí bí ọlọ́run ní kí bí ọmọ ènìyàn ní kẹ́kọ̀ọ́ wá sí lókè rẹ̀ ẹlẹ́kùn tó lọ́wọ́ tí a bá wo orílẹ̀-èdè àwọn tí ọ̀yẹ́ kọ́ wọlé ẹ̀kọ́ kọ́ wọlé ẹ̀kọ́ lórí corruption torí pé kí òun ti rí gbogbo àwọn tó wà ní àti tí ọmọ yẹn láti fi wọlé tí ọmọ fi náà wọlé wọ́n gbà tí lọ́wọ́ àpá wọ́n wọlé àwọn mẹ́rin sì yẹn wọ́n tẹ̀lé ọmọ mi dúkù parẹ́ ọ̀mẹ́rin mẹ́rin sì kú ọlọ́run yóò ti dìde lórílẹ̀-èdè á ìbànújẹ́ máa ń mú yàn pọ̀jù ọ̀lọ́ ẹ̀. torí kí wọ́n fẹ́ẹ́ dúpọ̀ yìí wọ́n máa jẹ́ tuntun kí orílẹ̀-èdè làwọn àgbàlá ti wá yìí. lóòwe wá dùdú kó dùdú tó báyìí. ọ̀pẹ́ kọ́ máa ń tẹ̀kọ́ gidi ẹ̀kọ́ òun fẹ́ẹ́ fi kó orí yẹn. ẹ dákun ní olùkọ́ta akẹ́kọ̀ọ́ kọ́kọ́lẹ́kọ̀ọ́ àti yóò ṣe díẹ̀ fún báyìí náà máa jáde lọ ọ̀pọ̀lọpọ̀ náà kò wọn lọ pírẹ́sì ṣé pírẹ́sì táwọn ní àdúgbò ó ti àdúrà ti jọba ṣùgbọ́n torí pé wọn sọ̀kọ̀ náà lórí tó kò sí ìjọ ìdààmú gbogbo ẹ o àti pírẹ́sì yìí àti pírẹ́sì gbogbo ẹ lọ́jà àdúgbò lórí kọ́ lọ́sẹ̀ lẹ́lẹ́lẹ́ rẹpẹtẹ ẹ̀rọ àwọn tó ní wáyé kìlọ̀ àdínẹ́gbò lórí òtó mẹ́rin wọ́n fẹ́ẹ́ sí ìsọ́ọ̀dì ìfọ́tòkọ́fì máa fẹ́ wọ́n kọ́ ló ti mọ́ àjọwọ̀ láti tó máa ń rè bẹ́ẹ̀ ni bàbá wa ní wọ́n mọ̀ ní kí a a àwọn ọmọ wa tẹ̀ àwọn tó dúró wa láti lè àwọn ọ̀rọ̀ àṣà rẹ̀. nàìjíríà ti nke dé ti di èyí ipò àwọn ọkùnrin lè wa. wọ́n bá ń lọ. ní orílẹ̀-èdè yìí wọ́n wa. tupu ọ̀nà ni àwọn wa ń pọ̀ dúró ni àbí wọ́n fẹ́ àwọn dúró. Ìwé ẹ má máa fà ìlú lé mi lọ́wọ́ ìlú rírì tó wá rí ó yẹ pé ohun tí wọ́n tún olú ó gbé tó bá ti tẹ́ sí ọ̀rá yìí tó ń tí ọ̀rá yìí lọ́ra tó ti fún ọlọ́fẹ́ náírà yẹn báyìí wọ́n máa tàbàdà lọ sí ìwọ̀n ó dáwà náà kọ́ kò sí wàhálà tí wọ́n fẹ́ kúrò pé ìdí tí wọ́n ti pé wọ́n gbogbo ẹ̀ ní bápẹ́ bápẹ́ bápẹ́ wàhálà kí nìyẹn wọ́n fẹ́ wọ́n bá wọn sáà nílé náà wọ́n wà sí àgbòrò mi nìyí o wọ́n bá tó bá jùlọ wọn bó ṣe máa jùlẹ ọkọ̀ rẹ̀ tó pọ̀ sí àwọn òbí bẹ́ẹ̀ ó lọ àdìgbò gbé wa búrọ́ọ̀sì báyìí kọ́ máa tún lọ bẹ́ẹ̀ wọ́n bọ́ ìlú jẹ́ ìwọ ara búrọ́ọ̀sì kọ́ máa tún báyìí òun ò ní wà lórí kékeré ní ìṣọ́ọ̀tún ara ní orílẹ̀ náà wà ní kò sí ọ̀kan bá ti tẹ̀sí ara kò sí ọ̀kan bá ti pé ẹrù mímọ́ ẹ̀sùn tó wáyé tí ó ti bá ìfọ́n máa wò lójú ẹ̀. kó sì máa wù kẹ́kẹ́ báyìí tó bá ti bẹ́ẹ̀ wọ́n fi gbáwó kó pariwo dìde lórí kó lè kó kẹ́kẹ́ ó ti kí ní láti kẹ́kẹ́ pẹ́. gbogbo kí ní èdè ìta sọ́ra wáyé kó ọ̀rọ̀ àti àwọn mú ní ìgbésẹ̀ tiẹ̀ ó tù wá ìwọ́n tó yẹ kó wọ́n máa bẹ̀ ó tù wọ́n wá bẹ̀tẹ̀ pẹ̀lú wọ́n lárò màtẹ̀ àwọn kọ́sọ́kọ́ gíga wa kọ́ báwo ni wọ́n ṣe rí nàìjíríà ti di é ìjọba ti lórí àwọn ilé wọn tó bá ní sọ ẹ̀kọ́ náà ẹ̀kọ́ jọ wọlé ẹ̀kọ́ jọ wọlé èsì bẹ́ẹ̀ náà ìlú lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ kọ́lọ̀ mọ̀ fún àwọn àyẹ̀kẹ́ tó rọrùn lọ sí wọn ní àdúrà yìí àdúródé ìdè náà kọ wọn wá sọ pé tẹ́lẹ̀ kí nìkan ó wọlé ìjẹgbárí ọlọ́run tó dáa o ọlọ́run ọ̀gbúta lè sọ láti àárín ọlọ́run ló lè sọ láti òde o. aláìsàn ọlọ́run wà lọ́sílẹ̀ ó ní ẹ̀dá kò ní kú láyé nígbà tó ń kọ́ máa darí ìtọ̀ ni ní darí ìjẹta láàrin àwọn ọ̀dọ́ yìí. yẹ̀mú ti yẹ yẹ̀mú ṣùgbọ́n wà láàrín sí wà ìyá nígbà wà á àwọn tó ń bẹ̀rẹ̀ ní àdìgbé lórí kíni lórí kíni àwọn àǹfààní jẹ́ tó báyìí àwọn àǹfààní jẹ́ tó báyìí àwọn tí pọ̀ jàmbá pọ̀ àwọn tí wọn àwọn àti ọdún yẹ kí kí lọ yíyọ kí náà yí ní yára lórí lórí kí ìdùnnú wa babaláwo sọdún òun pàlú kọ́ bọ̀ wọ pé àgbọ̀dọ̀ jà ká yóò yóò ẹ̀kùn ẹ̀ẹ́dẹ́rẹ́ láàrin ẹ̀ẹ́dẹ́rẹ́ ìgbà yóò mọ̀ wá lórí bí ẹni tẹ́lẹ̀ wọ́n lè àgbà wọn rẹ̀ bí wọ́n lè àgbà wọn láì pé ọ̀rẹ́ mi yẹn kí ni ọba mi táwọn ọmọ wa máa wá. Fún wa ló fẹ́ lọ ọmọ mi o, ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi yóò lọ bàbá rẹ̀. Ọmọ ọmọ ọdún náà ti bẹ lórí náà yóò gbá yìí. Ìbáyìí rẹ̀ bá tún sí fẹ́ràn rẹ̀ kú. Yọ̀ọ̀ bí a ah, tẹ́lẹ̀ àti ti kẹ́ lórí ọ̀dùn yìí lọ. Ọ̀nà tẹ́lẹ̀ ti bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ fún ìrọ̀ wáyìí. Bìbí ń pẹ́ lọ́pọ̀lọpọ̀ ẹ̀ àǹtakọ̀lá lẹ́yìn àwọn ará ni. Ẹ̀sẹ̀ tó kọ orílẹ̀ èdè ọ̀pọ̀ ara wa àti Yorùbá àwọn ará wa. Kò sí káàkiri ọkọ̀ bí àǹtẹ̀ wa. Bìbí ọ̀pọ̀lọpọ̀ ti sáyé. Bìbí ọ̀pọ̀lọpọ̀ ti sáyé nítorí pípọ̀ wá pariwo ayọ́kọ̀ àlùkò jàǹdù. Ìnáwó ìdílé ó tún kó sáfọ́ ìdílé ó tún mú òṣ والمستعان وراءنا بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وصحبه أجمعين أما عباد الله كن أحصار الله واستقيموا إليه واستكبروه وويل للمشركين وعليك أن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أتفهم ضلالة أتركها في الأصوات ظاهرة محمد صلى الله عليه وسلم والقرآن الذي جاء فيه أمر بها ضلالة في قول المسلمين أن تتوب الله فلا نرجع فيه أبو سلمة وغيره أرجو الأخي وأخي أخي الجبلين لو أريد أن أجيها لا أنا أجوم بنيرة أوارية لا أنا lọ́wọ́ ìjọba amúnisìn ìlú amúnisìn àti àwọn ará wa amúnisìn ìlú amúnisìn mẹ́wàá ní ẹ̀sẹ̀ pẹ́rẹ́ sáwọn ará wa amúnisìn lọ. torí bí àwọn fún wa jù wọ́n lọ wọ́n lè wọ́n nílẹ̀ rẹ̀ tìrò ní wọ́n lò fún wa ṣùgbọ́n wọ́n lọ síbẹ̀síbẹ̀ fọ́ láti mẹ́jì ní nàìjíríà ló ti lọ òmìnira ìbádùn ní nàìjíríà wa ní fún wa owó ojoojúmọ́ pé ọ̀rọ̀ wa ń pọ̀ sí ṣùgbọ́n ìyàwó wọn là ń ṣáìkì kí lọ́ọ́ bá ṣáìkì wọn ní ọbẹ̀ láti tẹ̀lé ní minimum wage wọn á wò pé minimum wage táwọn èèyàn ṣáìkì wọ́n yìí náà ní sí ìdílé ní ọjà àǹfààní sí ìdílé ní ọjà àǹfààní ẹ̀ àwọn fẹ́ yàwọ̀ kàtó sí ìjà àǹfààní ẹ̀ ọ̀dà ọlọ́pẹ̀ owó tó ní ẹgbàá ní minimum wage àbí ẹgbàá ní minimum wage ẹ bá bọ́ sáwọn yòókù èyí tí ìlú wọn pa tó kéré tẹ́rìtà oṣù mẹ́rin ilé ìlú sàdúrà àkàlẹ̀ ẹ̀ka pé àwọn tí wọ́n darí wa tí wọ́n jẹ́ kúrí máa wà tí wọ́n darí yẹn ọlọ́run lórí bẹ́ẹ̀ káwọn náà wọ́n jẹ́ kúrí gbogbo wa tí wọ́n darí wọ́n jẹ́ kúrí máa wọ́n wa tí wọ́n darí pé àwọn náà darí wa àwọn ọmọ wa jẹ́ kúrí àwọn ìyàwó wọn máa jẹ́ kúrí ọlọ́run lórí bẹ́ẹ̀ káwọn náà ìkẹ́lẹ́ àwọn ọmọ àwọn ìyàwó bí bẹ́ẹ̀ ọlọ́run ló ń bẹ fáwọn náà ìwà tó àdì bẹ́ẹ̀ rí kò ní dáa kí wọ́n máa jẹ ní kúrú bẹ́ẹ̀ lọ́lọ́ orílẹ̀-èdè orílẹ̀-èdè máa ń pa ẹ̀ púpọ̀ pé kí ẹ máa fún orílẹ̀-èdè ọ̀dà fún kí ọlọ́run á jìyà ni ọ̀nà ọ̀yà jìyà ọ̀nà ilé ìfún wa kú púpọ̀ sínú ìyá ọlọ́run á sọ ìyá wọn ìgbẹ́ àlẹ́ bá kú sí ẹni tó ti ayé àti àlùfẹ́ àmọ̀ papọ̀ fún mi. ọ̀gá àwọn olórí ìlú ni kò sí ayé papọ̀ fún ìyá tí àwọn ẹ̀rọ wá tó wọlé. àtẹ̀gbẹ́ ọ̀yá kápára ń bẹ́ẹ̀ o. olùdókè aláwọ̀ bẹ jàre o ayọ̀ tẹ́lú mi lélẹ̀ yóò. o ní wọn kàkà yìí gbogbo orí orí lórílẹ̀ èyí lórí àwọn tó ń jẹ́ olórí olórí olórí olórí wa ni fún onímọ̀ kàkà yìí. ẹ̀ ń dáhùn ẹ̀ máa dá nínú nínú

wọ́n ti pàádùn ní àárọ̀ yìí wọ́n ti ẹni ọba mú àdì wọ́n ti mú wọ́n ti máa parọ́ mi ìlú wa jẹ́ pé pẹ̀lú pẹ̀lú wá rí kí o tún wá sí lọ́wọ́ ọba tó ti tó àti oṣù yẹn á ah, ọ̀dà o oníkí tó ti di ààyè báyìí ó tún wá sí nàìjíríà ah, ẹni tí kẹrù tó ń jáde ń jí àyè o nígbà tí ó mọ̀ bẹ́ẹ̀ láta yìí gbé torí tí láta yìí bá gbé ìjàmọ̀ ní mọ́ gbèsè àbáyé bá tẹ yóò mọ̀ pé ìyá jẹun ó mọ̀ kí lè fi ṣe kí yẹn tó lẹ́nu ní ìtẹ́kẹ́ ní ìjọ nínú lẹ́nu ní ìlú òkè kẹ́kẹ́ láti fi ló sọ ọ́rùn tó sáà nínú ọ̀rọ̀ kọ́lé kẹ́kẹ́ ẹ̀rọ ìyọ̀ tó ti kọ́lé fún oṣù òkun ló dà ẹja tó ní ẹgbẹ́ ti ọlọ́run ẹja wọn lọ́la kò ní jẹ́ o àkójúké ọlọ́run máa lè jọ ọlá ó wù ìdàgbẹ́sì máa ń fi kẹ́kẹ́ kiri pátápátá àkójúké yẹn máa ní òun òjijì lọ́wọ́ ọba ó wá lọ pàdé ọlọ́wọ́ ọba ó kà yí wa ó kà yí wa ìgbà tó dé nínú ẹ̀sìn ọlọ́run ọlọ́wọ́ ọba àdìgbà yóò lóde ẹ̀kọ́ ọ̀kan wa o ìdáhùn ọ̀rọ̀ tó dáa ju ọ̀rọ̀ tó kọ̀ ọlọ́wọ́ ọba ni o ìlànà tó dáa ju ìlànà ẹ̀rọ Muhammad sọ̀rọ̀ ọlọ́wọ́ ọba àdìgbà alámọ̀ ìfọ̀nba àdáyé rẹ̀ ó lè lè wá

báyìí ló kó sí ọjà àdúgbò ẹ̀jẹ̀ náà ní ọjà àdúgbò àwọn tí ẹni tó máa sẹ́kù ní ọ̀pọ̀ ọ̀sẹ̀ wà bí àpò tó lò ó pé láyé tí wọ́n máa ń lò lò àwọn tí wọ́n fi sẹ́kù ni wọ́n wá láti wọ́n tí wọ́n bá ẹ̀jẹ̀ wọ́n máa wá lórí wọn kọjá láyé tó máa wò nígbà tí wọ́n kì í kí tó ti rẹ̀ mọ́ wọn àti ẹ̀wọ́ àlejò wọn ló máa ń dà fúlà sí wọn máa ẹni wọn máa dàgbà fúlà sí wọn wá sí yóò tẹlifóni yóò pé wọn àwọn ọ̀rẹ́ wájú ẹ̀ pàṣẹ wájú ẹ̀ pàṣẹ kẹlẹ́ ìfúnṣẹ́ yìí pátìlà ní ẹgbẹ́ ìjà àgbàgbàgbà ó lè ná òsì kẹlẹ́lẹ́ òsì kẹlẹ́ lọ́wọ́ ọmọ ọ̀gá ara ẹ̀yọ́ ní ọ̀wọ́n lè máa lọ́wọ́ ní ọ̀tẹ̀ lásán tó fọ́nà bá ìjà àkọ́kọ́ àgbà ọmọ gbogbo ti wà ọlọ́gbàrọ̀ ọlọ́run náà gbogbo rẹ̀ ọlọ́run sàn ọ̀gá ara alákọ̀ọ́lùwà ọmọ ìdúgbò alákọ̀ọ́lùwà ọmọ agbára rẹ iyì wa kò ààbò rẹ ipò wa gbogbo tí ọba wa ti ti máa ń tiẹ̀ dápátápátá ọlọ́kàn wa yìí dànù gbogbo tí ọba ti wá tí ọba dà wà dànù bá a dà dànù wọlé agbára wọlé ọgbọ rẹ ọlọ́run ba ìrọ̀rùn ba láti fi láti fi ọ láti fi ọ láti fi bàkàbà rẹ ọlọ́run kò jẹrẹ fún wa ìwọ́n bá àkàkàbà rẹ ọlọ́run kò jẹ fún wa bàkàbà rẹ ìlú mọ́tà ti wà pẹ̀lú ìgbésọ́kà dára tó báyìí lọ wọ́n bá ti dé ìfọ̀kàbà rẹ ọlọ́run wá sí àwọn ọdún méje wọn náà bára wọn náà wọ rẹ ọdún tó ti wà wọn lè fi àyè tó ń fi lórí abúlé ọdún tó ti wà wọn náà bára wọn náà wọ rẹ. nípa àwọn tó ń torí léde yìí náà wọn náà ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ wọn yọ ọkọ̀ tó ti tètè wọn méjì rí nípa ọ̀gáde wọn lọ àgbọ̀dọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àti gbogbo ẹ̀ pátápátá àti ọlọ́run wa lọ́wọ́ wọn náà wọn wá ọlọ́run fún ọlọ́run wa tó wá ní orí dá wọn lágbára lé tó wá ní olùrànlọ́wọ́ wọn là ń pè wọn lá ní àlẹ́ lónìí ọ̀rọ̀ wa tó ti wà. ولا ضرر له ولد وصحى أثناء بجاه تدعو من أسرار أثناء تدعو من أضرار النار وفنع في بالنا تدعو وبدت أخلاقا وانصر القوم كاملين وقال لا تكون عبادة لله وحده من الرحمة إنك أنت الوهاب وصلى الله وسلم على سيدنا محمد وآل وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك